ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orísun Sekinat Ọláìlera Junior orúkọ mi. Xavi Hernandez ti sọ wípé òun nífẹ̀ẹ́ láti jẹ́ akọ́nimọ̀ọ́gbà ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àmọ́ òun kò ní padà àfi ìgbà tí ikọ̀ òun bá yan ìgbìmọ̀ olùdarí tuntun tí yóò mú àtúnṣe bá ikọ̀ náà. Hernandez ló darí ikọ̀ al ní Qatar ó sì kọ ìbuwọ́lù ìwé nínú oṣù kínní lẹ́yìn tí ikọ̀ Barca lọ́rọ́kúnlé lé Ernesto Valverde lọ́wọ́ èyí tó jẹ́ kí wọ́n yan Quique Setién nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn La Vanguardia tí ó jáde lọ́jọ́ àìkú Zafi sọ wípé òun yóò nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Neymar Carles Puyol ọmọ ilẹ̀ Spain àti Jordi Cruyff tó ti fìgbà kan jẹ́ ọmọ ikọ̀ Dutch rí ẹ̀wẹ̀ ìbáṣepọ̀ ìgbìmọ̀ olùdarí ikọ̀ Barcelona èyí tí ààrẹ Josep Maria Bartomeu ń darí àti àwọn agbábọ́ọ̀lù náà kò fi bẹ́ẹ̀ dán mọ́rán bí Lionel Messi ṣe nàka àbùkù sí akọ̀wé ìgbìmọ̀ olùdarí ikọ̀ ọ̀hún ìyẹn Eric Abidal tó ń tọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ kò bákùngbé mìíràn tó ń wáyé lákòótán Zafi ní bí ikọ̀ ọ̀hún bá lè yan àwọn ìgbìmọ̀ olùdarí tuntun òun yóò nífẹ̀ẹ́ láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Barcelona. Àkọsílẹ̀ ààrùn COVID-19 ìyẹn coronavirus ti di ẹgbẹ̀rún lọ́nà márùnlélọ́gọ́rùn-ún ìyẹn one hundred and five thousand ní orílẹ̀-èdè Amẹ́ríkà ṣògbórẹ́ni kejì jábọ̀ ilé yìí ẹjẹ́ àlọ́gbọ̀n bí àkọsílẹ̀ coronavirus ti wọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó sì mú kí àkọsílẹ̀ àwọn tó ń kú wọ ẹgbẹ̀rún méjì ó dín díẹ̀ ní ọjọ́bọ̀ tó kọjá ní àpapọ̀ àkọsílẹ̀ àrùn náà ní àgbáyé ti wọ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand ṣùgbọ́n ní báyìí ó ti di ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́rin six hundred and sixty thousand báyìí orílẹ̀-èdè amẹ́ríkà ti wọ mẹ́rìnlélọ́gọ́fà tí àyẹ̀wò sì sọ wípé wọ́n ti fara kó àìsàn náà àmọ́ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àwọn tó ti ní àrùn covid nineteen tí a mọ̀ sí corona ní amẹ́ríkà ti di ẹgbẹ̀rún lọ́nà méjìlélógóje ó lé méjìdínlẹ́gbẹ̀rún ìyẹn one hundred and forty two thousand seven hundred and ninety three àwọn tó sì ti gbẹ́mìí mì ti lé lẹ́gbẹ̀rún lọ́nà márùndínlógójì ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn ló ti ń wá èèyàn ìyanjú sí ọ̀rọ̀ àrùn náà nípa òfin kónílé-ó-gbélé nínú èyí tí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú wà lákòótán di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ gbogbo àkọsílẹ̀ covid-19 ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ní ẹgbẹ̀rún márùn-ún ó dín ní mọ́kàndínlógóje four thousand eight hundred and sixty one ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ àrùn kòrónà yẹn covid-19 tó ti ń gbilẹ̀ bí olú ọ̀rán káàkiri àgbáyé báyìí orílẹ̀-èdè Israel ti wá kó àwọn ọmọ rẹ̀ tó jẹ́ ènìyàn ọgọ́rin ó lé nígba ó dín mẹ́fà ìyẹn two hundred and seventy four ènìyàn ní ọjọ́ àìkú kúrò ní ilẹ̀ Nàìjíríà ìgbésẹ̀ yìí wáyé látàrí bí àrùn COVID-19 ti ń tàn ká ju bí ó ti yẹ lọ báyìí lórílẹ̀-èdè Nàìjíríà pápákọ̀ òfurufú Muritala Muhammed tó wà ní ìlú Èkó àti pápákọ̀ òfurufú Nnamdi Azikwe tó wà ní ìlú Àbújá ni wọ́n kó wọn gbà lọ sí ìlú Tel Aviv ní Israel ọkọ̀ bàálù Boeing seven seven three hundred ti iléeṣẹ́ Air Peace ni wọ́n fi kó wọn èyí tó kúrò ní ìlú Èkó pẹ̀lú ènìyàn márùndínláàádọ́rin ìyẹn sixty five tó sì gba ìlú Àbújá lọ ní ibi tó ti lọ kó àwọn mẹ́sàn-án ó lé nígba ìyẹn two hundred and nine mìíràn kí wọ́n tó fi orílẹ̀-èdè yìí sílẹ̀ gba orílẹ̀-èdè Israel lọ bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba àpapọ̀ ti ti àwọn pápákọ̀ méjèèjì yìí pa àmọ́ wọ́n fi àyè sílẹ̀ fún irú ìrìn àjò báyìí níbi agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ àìkú orílẹ̀-èdè Nàìjíríà ti ní àkọsílẹ̀ àrùn COVID-19 mẹ́tàdínlọ́gọ́rin ìyẹn 97 pẹ̀lú àkọsílẹ̀ ikú kan lórí rẹ̀ nígbà tí orílẹ̀-èdè Israel ní àkọsílẹ̀ ẹgbẹ̀rin ó lé lẹ́gbẹ̀rún mẹ́ta ó lé ní márùndínláàádọ́rin three thousand eight hundred and sixty-five pẹ̀lú àkọsílẹ̀ ikú mọ́kànlélọ́gọ́rin ìyẹn eighty one ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti kó àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ilé àrùn wọlé ní orílẹ̀-èdè yìí ìyẹn nigeria center for disease control ìyẹn àwọn òṣìṣẹ́ tó lọ sí orílẹ̀-èdè congo brazzaville fún ètò tí àjọ elétò ìlera àgbáyé world health organization gbé kalẹ̀ láti là wọ́n lọ́yẹ̀ lórí ààrùn kòrónà padà wá sí ilé. àwọn òṣìṣẹ́ ètò ìlera náà ni wọ́n lọ fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì lórí ààrùn kòrónà ní orílẹ̀-èdè Congo Brazzaville tó sì jẹ́ ètò tí àjọ elétò ìlera àgbáyé World Health Organization gbé kalẹ̀ àjẹ́lẹ̀ tó ń ṣojú ilẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè Congo Deborah Iliya sọ wípé àwọn òṣìṣẹ́ náà kò ráyè wálé látàrí bí ìlú olómìnira Congo ṣe ti gbogbo pápákọ̀ òfurufú wọn pa àti àwọn ẹnubodè wọn láti dènà ìtànká àrùn kòrónà lórílẹ̀‐èdè náà bákan náà ni ajẹ́lẹ̀ náà gbóríyìn fún ìjọba ààrẹ Muhammadu Buhari fún iṣẹ́ takuntakun rẹ̀ láti fi òpin sí ìtànká àrùn kòrónà ó wá dúpẹ́ lọ́wọ́ ìjọba ilẹ̀ Congo bí ó ti ṣe apá kan pápákọ̀ òfurufú ilẹ̀ náà tó fi àyè gba àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀hún láti padà wá sílé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ìlíyà ní ìgbésẹ̀ ìtún ti so okùn ìfẹ́ àárín orílẹ̀-èdè méjèèjì le dọ̀yìndọ̀yìn kò ṣàì ṣàlàyé bí ààrẹ ilẹ̀ olómìnira Congo Denis Nguesso ṣe ń gbé ìgbésẹ̀ lóríṣiríṣi láti fi òpin sí àrùn COVID-19 ní ilẹ̀ náà ó wáá ké sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ bá ń gbé kalẹ̀ láti lé àrùn covid-19 wọlẹ̀ ní orílẹ̀-èdè yìí àwọn ènìyàn ìpínlẹ̀ Kebbi ti sọ èròǹgbà wọn lórí àrùn kòrónà tó ń gbilẹ̀ bí olú ọ̀rán aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun Taiwo Azan jábọ̀ ilé ẹja lọ́gbọ̀n. ìròyìn lórí bí ìlú ṣe ń lọ ní ìlú Birnin Kebbi àti àwọn agbègbè rẹ̀ lórí ọ̀rọ̀ àrùn tí ó gbòde kan yìí COVID-19 Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì pẹ̀lú ìgbésẹ̀ láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Kebbi lórí àti dènà àrùn yìí ní ìpínlẹ̀ náà pẹ̀lúpẹ̀lú bí a kò ti ṣe tí gbòòrò àrùn yìí níbikíbi ní ìpínlẹ̀ Kebbi tí ìjọba ìpínlẹ̀ náà sì pa àṣẹ tuntun lẹ́yìn ìgbélé àwọn ọmọ iléèwé àti òṣìṣẹ́ ìjọba pẹ̀lú ìyípadà àsìkò níná Central Market tí ṣíṣí rẹ̀ tẹ́lẹ̀ jẹ́ láti agogo mẹ́wàá àárọ̀ di mẹ́fà ìrọ̀lẹ́ ṣùgbọ́n ní báyìí ló ti di agogo mẹ́sàn-án di agogo márùn-ún ìrọ̀lẹ́ báyìí. ìjọba gbé ìgbésẹ̀ yìí látàrí àti lè dènà àjàkálẹ̀ àrùn yìí láti má wọlé tọ̀ rárá nípìnlẹ̀ yìí pẹ̀lú ẹ̀rí láti ẹnu tónílé àti àlejò ní ìpínlẹ̀ náà lórí wípé ìṣe ni kò tíì sí àrùn yìí níbikíbi ní ìpínlẹ̀ Kebbi àwọn ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ àfetígbọ́ àti àfojúrí fún àwọn ará ìlú ṣùgbọ́n ìjọba kò sinmi rárá láti rí wípé àjàkálẹ̀ àrùn yìí kò ní wọ ìpínlẹ̀ Kebbi pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tí gbogbo àwọn ará ìpínlẹ̀ náà sì ń fi ìgbà gbogbo dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kebbi seven pẹ̀lú kòkárí wọn láti dènà àjàkálẹ̀ àrùn yìí coronavirus. aṣojú kọ̀ròyìn wa ní àǹfààní láti lè sọ̀rọ̀ pẹ̀lú Báṣọ̀run Àgbàoyè àti ọba Yorùbá ní ìlú Kálógó tí í ṣe agbègbè Birnin-Kebbi pẹ̀lú olórí ilé-ìwé aládàáni kan pẹ̀lú àwọn ìyálọ́jà ní ọjà Birnin-Kebbi àti àwọn ènìyàn mìíràn ẹ jẹ́ ká gbọ́ wọn. tó àlàyé díẹ̀ tí mo rí ṣe lórí ọ̀rọ̀ òró mẹ́ta àbí kí ni wọ́n ń pè coronavirus tí ó ń ṣẹlẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nílùú Birnin-Kebbi tí àwa wà yìí àgbúrò kankan lẹ́yìn wípé nǹkan tá a gbọ́ ni pé tó àwọn ìjọba tí wọ́n ní kí àwọn òṣìṣẹ́ kan dúró ńlé fúngbà díẹ̀ àwọn ọmọ skul náà wọ́n ní káwọn náà dúró ńlé fúngbà díẹ̀ tó àwa tá a sì ń tajà nú ọjà tí kì bá ṣe pé ẹnujọ́ mẹ́ta tí wọ́n ní bóyá ká ẹ̀wọ̀n ọmọ ti ọjà ní táìmù kan sí táìmù kan àlàáfíà làwà kò sí ìyọnu kankan gbogbo àwọn ìlú tí kinní yìí wá kàn pátápátá ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ̀rẹ̀ yóò bá wọn ṣẹ́gun ẹ̀ àrùn kòró mẹ́ńtà gbogbo ibi tó bá ti wá ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ̀rẹ̀ yóò bá ní dá yóò bá ní dáwọ́ ọbẹ̀ dúró bẹ́ẹ̀. alhamdulilayi fún ohun tọ́lọ́run fún wa tó fún wa ní àlàáfíà níbí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn Yorùbá wa níbí kò sí èdè èdè àdéhèdè so adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a wà lálàáfíà mi so kíní kẹ́tì a kàn máa bẹ lọ́run pé gbogbo àwọn ibi tí àwọn èèyàn wa bá wà kọ́ máa fi àdúrà rẹ gbogbo àwọn tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sí kọ́lọ́run kó yọ gbogbo àìsàn yẹn lára wọn kọ́lọ́run kó fún wọn lálàáfíà kó fún ìjọba wa Nàìjíríà ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. lórí ọ̀rọ̀ coronavirus tó wà nígboro nísìn à ń gbọ́ ni ọlọ́run ọba láàánú ò tí ì dìbò dé kẹ́bi but à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ọmọ wa tó sọ pé ká dúró ńlé kí gbogbo wọn náà dúró àti yìí tó ń lọ skul ni àti yìí tó pé kí gbogbo wọn ṣàdúró sílé tó wà nílẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé nígboro bí ní kẹ́bi táwa wà ọlọ́run tí ì jẹ́ ká rí lórí ọjà tá a dẹ̀ wá ń sìn ó ní táìmù tí wọ́n fún wa wípé ká máa wá wípé tá a bá wá láàárọ̀ ní títí ten tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ títí five ká close a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run aláàánú kò jẹ́ kó fẹ́ ní èlù tiwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ gbogbo olúbíkúbí tó bá wà gbogbo ẹni tó nírú àìsàn yẹn kọ́ lọ́ọ̀bá aláàánú kó bá mi fún wọn lálàáfíà lẹ́yìn ìgbà tó bá fún wọn lálàáfíà kan kó mọ̀ tún fẹ́ lọ síbì kankan kó parí síbẹ̀ náà. a gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó kàn kọ́ àwa náà tá a wà ní kẹ́mi kọ́ náà ń sàánú àwa náà kó jẹ́ akéèrè ọjà délé agbọ́pọ̀ wọ́n ti èkó wọ́n ti ìbàdàn wọ́n ti ìlọrin wọ́n ti òṣogbo wọ́n ti gbogbo ẹ̀ àmọ́dúpọ́lọ́dọ̀ wa ní ilẹ̀ kẹ́mi ìwà tá a wà ní ibi pẹ̀lú òkú ọlọ́run tí ọlọ́run jẹ́ kí wọ́n ti ọjà wa àmọ́ wọ́n ní kí àwọn òṣìṣẹ́ kí wọ́n jókòó lé àwọn ọmọ skul náà kí wọ́n jókòó lé kọ́lọ̀ ilé ìdùnnú kọjá kí wọ́n wọlé ayọ̀ wọ́n jẹ́ wọ́n wọlé kú lọ́wọ́ wọ́n jẹ́ wọ́n wọlé lárùn lọ́wọ́ àwọn táwa lókè ọ̀yà náà kọ́lọ̀ jẹ́ akéèrè wọ́n jẹ́ àgbé sájò gbogbo àwọn tẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí kọ́lọ̀ ó fún láàfíà kọ́lọ̀ bá ní dáwọ́ ọlá owó ọlá burúkú bá ní dádúró ní nàìjíríà kọ́lọ̀ ó ṣàánú wa. àṣà ń adeleke láti ìpínlẹ̀ kẹ́bì fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun.